ẹ má bá olóògbé Mohbad káàánú èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ló jẹ pásítọ̀ Túndé Bákàrè ló sọ bẹ́ẹ̀ olùdásílẹ̀ àgbà ìjọ Ọlọ́run kan tí wọ́n ń pè ní Citadel Global Community Church tó wà nílùú Èkó pásítọ̀ Túndé Bákàrè ti sọ pé káwọn èèyàn má ṣe káàánú olórin tàkasúfèé ìgbàlódé ni olóògbé ìlérí olúwa ọ̀làdìmẹ́jì alọ́ba ẹni táwọn èèyàn mọ̀ sí Mohbad lórí bó ṣe kú ní rèwerèwe nítorí pé èrè iṣẹ́ láabi ọwọ́ rẹ̀ ló jẹ pásítọ̀ túndé bákàrè sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ nílùú leicester city lórílẹ̀‐èdè united kingdom lọ́jọ́ àìkú sunday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún 2023 yìí lákòókò tó ń bá àwọn ọmọ ìjọ ọlọ́run the envoy nation sọ̀rọ̀ níbi ayẹyẹ àjọ̀dún ọdún kejì ti ṣọ́ọ̀ṣì ọ̀hún èyí tí wọ́n pe àkórí àjọ̀dún náà ní ìkórè ìyẹn harvest lédè òyìnbó nínú ọ̀rọ̀ rẹ̀ ni pásítọ̀ ọ̀hún tó díje dupò ààrẹ lórílẹ̀‐èdè yìí lákòókò ìbò tó wáyé gbẹ̀yìn lórílẹ̀‐èdè wa ti sọ pé nígbà ayé olóògbé náà ṣe ló lọ darapọ̀ mọ́ àwọn oníṣẹ́ ibi gbogbo tó jẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n fi bojú fáwọn aráàlú iṣẹ́ orin lásán làwọn èèyàn lérò pé wọ́n ń ṣe ṣùgbọ́n àìmọye iṣẹ́ burúkú ló kún ọwọ́ wọn èmi pẹ̀lú ìyàwó mi gbọ́ ọ̀kan lára àwo orin Mohbad láìpẹ́ yìí èèyàn mélòó gan ló mọ olórin ọ̀hún nígbà tó wà láyé ó kú ní rèwerèwe lọ́mọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n nígbà tó ń mu oríṣiríṣi ọtí líle tó darapọ̀ mọ́ àwọn oníṣẹ́ ibi gbogbo kò mọ̀ pé àsìkò ìkórè ń bọ̀ lọ́nà fóun láìpẹ́ ọjọ́ tí wọ́n á sì gé ẹ̀mí rẹ̀ ní kúkúrú sọnù kì í ṣe pé mò ń dá lẹ́jọ́ tàbí bákan o ohun tí mò ń sọ gan ni pé nígbà míì orúkọ èèyàn a máa sọ irúfẹ́ ẹ̀dá téèyàn máa jẹ́ nílé ayé nígbà tó wò tó pe ara rẹ̀ ní Mohbad Mohbad èyí kì í ṣe orúkọ tí ọmọlúàbí gbọ́dọ̀ máa jẹ́ níta gbangba Mohbad ìtumọ̀ tó ní ni pé mi ò dáa ṣé ẹ rí i pé ó ti fọwọ́ ara rẹ̀ fa ogun sínú ayé ara rẹ̀ pẹ̀lú orúkọ àlùfàǹṣá tó ń jẹ́ báyìí ni Túndé Bákàrè sọ nípa Mohbad.